أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run orí àjọǹjẹta rẹ̀ kó lọ máa bá ànábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́ọlọ́run ọba nínú títóbi rẹ̀ eléyìí tí a tún máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run tí í ṣe tafsir al-Qur'an ní wákàtí ọ̀wọ̀ yìí àti àwọn tí àwọn àti gbogbo etí tó ń gbọ́ wa pátá yọlọ́n kó má dùn wá ní ládàá rẹ̀ ó sì tọ́ ahọ́n wa sọ́nà ó sì tọ́ ìgbọ́ràn wa náà sọ́nà برحمته يا أرحم الراحمين سورة النحل تبناني أتجدره أبي سورة ينامي à ń ṣe tafsir rẹ̀ lọ́wọ́ áyà tí a gbé dúró lánàá ìgbẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú lónìí insha Allahu ta'ala adúró ní áyà 83 a máa tẹ̀síwájú ní áyà 84 níbi tí ọlọ́wọ́ bá subhanahu àwọn ìjẹ̀rá rẹ̀ lórí ẹni kọ̀ọ̀kan wa àṣetá bá lè máa ronú nípa ìjẹra tí ọlọ́run ọba ṣe fún wa ó súnmọ́ ká tún sin lọ́run ju bí a ti ń sin lọ́run yìí lọ. Bíkìrì ní àmì lọ́ à ìrántí ọlọ́run ọba ìrántí ìjẹra tọ́lọ̀ ń ṣe fún wá irinṣẹ́ ló jẹ́ wàtúlẹ̀ tó للاستزادة في عبادة الله سبحانه وتعالى fún ẹni tọ́lọ̀ ń bá fẹ́ lò tí ọlọ́run ọba subhanahu wa ta'ala sì fẹ́ fẹ́ léèyàn bá ti ń ronú ìjẹra tọ́lọ̀ fún fún ti ọpẹ́ fún ọlọ́run fún gbígbọ́rọ̀ sọlọ́run lẹ́nu àtàlàyé fún wa nínú tafsiri tó ṣáájú tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kẹ́ àwọn ọmọ ànábì ádámà ó kẹ́ wa púpọ̀ pàápàá jùlọ àwa tí a jẹ́ mùsùlùmí ọlọ́run kẹ́ ó sì ṣàánú wa gbogbo ìgbà bá ti wá rántí ìbẹ̀rẹ̀ atọ́lọ́ ṣe yìí ó yẹ ká máa lékún nítọ́lọ́ ni a kì í sì ìbẹ̀rẹ̀ atọ́lọ́ ṣe fún ni kátúmọ̀ fi takùtọ̀ lọ́n àlàáfíà ìdẹ̀ra ni arúkìkì ìdẹ̀ra ni gbogbo àwọn ìdẹ̀ra wọ̀nyí ó yẹ kátúmọ̀ fi lékún ní ṣíṣètò lọ́n ìdẹ̀ra yìí gbọ́dọ̀ jẹ́ sábàbí njẹ́ tó gbé wa jùlọ kọ́lọ́mọ́tà ìṣòwò ń àbí adigunjalè àlàáfíà ló ní aláàárẹ̀ kan ò lè rọ́ọ̀bù bó ti ilẹ̀ ọmọ ẹni tí ò lálàáfíà kò lè kidnap ìyẹn tí mọ̀ sípà làáfíà kan ló ń bẹ lára wọn ẹ̀wò bí tí wọ́n yìí ìwọ náà gbére ẹlẹ́rìí àlàáfíà èyí tọ́lọ̀ ń ṣe fún ọ ìjọra èyí tọ́lọ̀ wọn bá ṣe fún ọ kì í ṣe mímọ̀ ṣe rẹ̀ kìí ṣe ọgbọ́n rẹ oní àìsọ́lọ́ ń sọ ọ̀sẹ̀ bí wọ́n bá lè ronú jinlẹ̀ ó yẹ ká fi ìjẹra yìí ká fi ọlọ́run ká fi gbọ́rọ̀ sí ọlọ́run ọba lẹ́nu ọlọ́run bá sì fún ilẹ̀ wípé kò sí ẹni ọlọ́run tó bá ronú nígbà kan ọlọ́run ya'rifuna ni'matallah ya'rifuna ni'matallah ọlọ́run ni wọ́n mọ ìbẹ̀rẹ̀ tí mo ṣe ma mọ́ thumma yunkirunaha níṣẹ́ ni wọ́n ṣe àìgbàgbọ́ sí thumma yunkirunaha wọ́n lòdì wọ́n ṣe bí ẹni wọn àwọn nìkan àwọn náà mọ̀ pọ̀ lọ́n kẹ́wọ̀n ọlọ́run ti sọ pé àrífù náà ní ìmọ̀sánná àwọn aláìmoore wọ̀nyí wọ́n mọ̀ pọ̀ lọ́n kẹ́ àwọn ṣé ìfẹ́ ṣojú la fẹ́ sọ ni àbí ìdẹ̀ra àlàáfíà àbí ìdẹ̀ra ti làákàyè gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tí ò mọ̀ lọ́n gan ó gbà pé ìdẹ̀ra lélẹ́yìí látọ̀dọ̀ ọlọ́run ọba fi sọ nínú alukur'an ibi tí a gbé dúró lánàá آية 83 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعرفون نعمة الله ثم ينكرونها ثم ينكرونها وأكثرهم الكافرون

abẹ̀rẹ̀ tútúmọ̀ al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ ogbò aláyé ọba tó ṣe kó dẹn tó bá ṣe tí ẹnìkan ni ó kẹ tó bá ṣe gbogbo Ọlọ́run bá ní àwọn aláìgbàgbọ́, àwọn tí wọ́n ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run bẹ̀dá bí wọ́n léèrè kíta ló dá yín wọn ní tọ́ka sóòṣà, wọ́n lọ́lọ́run ọba ló dá wọn. Bẹ̀dá bí wọ́n pé ló fún ní lálàáfíà, wọ́n sọ pọ́lọ́run ọba ni. ọlọ́ọ̀bá ní àárín fún nánà ìmọ̀ṣá lọ àwọn náà mọ ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba lórí wọn orí wọn wọ́n ọba ló ṣe é. àmọ́ wọ́n ń tako ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba yìí ni òdodo rẹ̀ náà ìntọ́ yẹ kí wọ́n ṣe láti lè fi mọ rírì ìdẹ̀ra ká ṣe fún wọn ó náà ní kí wọ́n sin ọlọ́run lọ́kàn ṣoṣo ṣùgbọ́n tó ń mọ ìhun kúrò náà àmọ́ nínú ọkàn wọn àìǹkáà tó yẹ jù náà nǹkan ìntọ́ orí pórí bẹ́ẹ̀ ó dẹ̀ jù náà rẹ̀ ìtumọ̀ ìǹkáà nìyẹn ثم ينكرونها وتقو nísì ìgbéraga nísì ìfẹ̀ẹ́nú nísì mọ́sọ́mọ́sọ́ ìgbà míì nísì kèéta ọmọnìyàn arébodò ṣùgbọ́n ẹ̀mí wípé ó ṣe jẹ́ ọ̀dọ̀ lámọ nílòdòdó ti wá ní òyìnbá ọ̀nà mẹ́ta ọmọ èèyàn tí máa ń ṣe ìkárò hàk ìtakò òdodo ọlọ́nkó sọ wa níbi ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta náà ọ̀nà àkọ́kọ́ òun náà ni àlùfíìdù ìgbéraga èèyàn ó rí òdodo báyìí tó clear ṣùgbọ́n mọ̀mìyàn ò ní gbà látara ìgbéraga lànàbíwá Muhammad sallallahu alaihi wa sallam lànàbíwá sọ wípé ìnàmà ìkìbòrò bàtọ̀rọ̀ ohun tí wọ́n ń pè ní gbéraga òun náà ni kíkọ̀ òdodo àkọ́kọ́ orí ibi tó ń bẹ níbi kọ́mọnìyàn jẹ́ òun náà wípé ti tó sí báyìí kò ní gbà yóò máa wò wípé ó ṣe jẹ́ lẹ́nu lámárín láti máa gbọ́rọ̀ àwọn káwọn ó ìgbéraga yẹn kò ní jẹ́ kó gba òdodo ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni alhassad ẹ̀gàn kéèta a máa mú ni rí òdodo báyìí ṣùgbọ́n kéèyàn má gbà látara wípé ó ṣe jẹ́ lámàáyé kò yẹ kó dùn yóò máa pẹ̀dán rẹ yóò máa ṣe kéèta rẹ̀ gbogbo dáadáa tó bá wá wá láti sàkánú irú ẹni bẹ́ẹ̀ kò ní gbà ìyẹn ń bẹ lára wa mùsùlùmí àtàwọn àrùn kìjáàbù gbogbo àwọn nǹkan tó bá jẹ́ dáadáa tó bá wá láti sàkánú mùsùlùmí ní gbà jaiz bank nígbà ẹnu kò dá làwọn àrùn kìtà àwọn Yahudi àtàwọn nàfọ́ra wọ́n bàá jẹ́ àmọ́gbà tó fẹsẹ̀ múlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ bí ti ńlẹ̀ bákan náà ní ṣẹ̀ríà wọ́n mọ̀ pé n tó dáa tí ò bá dáa bọ́wọ́ ló ṣe èdè Yorùbá ni ẹgbẹ́ bá tó wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan ní ìgbẹ́ òdodo tó fojú hàn tí gbogbo èèyàn mọ̀ pé òdodo ni ṣùgbọ́n látara kìíta látara pípẹ̀gà látara kẹ́mi mọ́mí ìyẹn lè má gbòòlóró a máa bẹ bẹ́ẹ̀ láàrin ní ìfẹ́ lo olórogún torí kò sí olórogún ní Islam Yorùbá ló ń orogún ó láàrin àwọn ìyàwó lẹ́ẹ̀dẹ̀ ọkọ hasad kìí ta àmọ́ wáyé nígbà míì táwọn agbó sábẹ́ owó ọ̀sẹ̀ kìí ta ọ̀sán kìí ta ní mọ́ mú ni gbà wípé ọlọ́run ti dáadáa fẹ́ mi jù nílẹ̀ ìyẹn osisi túmọ̀ sí pọ́lá oṣù oore wọn náà lábala bụ ìbú tí ka lọ kèéta kìí jẹ́ èèyàn ó gbà òdodo àbí oore kan tọ́lá ń ṣe nye làkejì hawa alhawa ẹni bá ti ní lára òdodo bó tilẹ̀ kó dodo yóò mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló wá pẹ́ àwọn yìí ń bẹ lára wọn ìfẹ́ ẹnu ó ń bẹ lára wọn alhassan kìí ó ń bẹ lára Ọlọ́run ọba ni ya àrùfún mẹ́ni mẹ́ta lọ ìfẹ́ mẹ́rin kírù mẹ́ra. Ọlọ́run ọba ni àwọn aláìgbàgbọ́ wọn ni wọ́n mọ òdodo, wọ́n rí òdodo, wọ́n dá òdodo mà. Lẹ́yìn ìgbà tí wọ́n mọ òdodo tán níṣẹ́ ni wọ́n ń takò dodo nínú ẹ̀mí wọn afọ́wọ́ alháàtù sínú tẹ̀fíyè wọ́n ni ayé ya'rifuna anna Allaha ta'ala wàlúùsì ilayhim dhalik àwọn náà ń mọ̀ wípé gbogbo dáadáa tó ń ṣẹlẹ̀ ẹ̀rọ ọba ló ń ṣe wọ́n gbà ọlọ́run ọba lọba tí ó tọ́lá fún wọn ó kẹ́ wọn wọ́n mà mọ́lọ́run ọba ló ṣe wọ̀ máa ha àdá yínkirú nàìjíríà síbẹ̀síbẹ̀ wọ́n ń takò òdodo náà nínú ẹ̀mí wọn wọ̀yà àbùdú na máa hùwà ìrà níṣẹ́ ni wọ́n ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́ wọ̀yí sùmìdú na nẹ́fọ̀ wà ọ̀ ìlàbẹ̀rẹ̀ wọ́n wá máa ṣàfífí aránṣẹ́ àrísìkí lọ́sọ́dọ̀ nǹkan ní lẹ́yìn ọlọ́run wọn ò ní sọpọ́lọ́ ló káwọn wọ́n gbà wípé òòṣà táwọn bọ ló gbé kíṣu ó ta òòṣà táwọn bọ ló gbé sí so òòṣà táwọn bọ àwọn ọkọ ní ń bẹ́ẹ̀ wọ́n sọ wípé òòtà táwọn ọ̀gbọ́ lójú tí wọ́n gbọ́ tókó wọ́n wà máa ní gbogbo ẹ̀yìn tẹ́ ń bẹ lọ́sọ̀rọ̀ ọmọ dáwó fún òòtà àjọbọ ẹni tí ò bá ti dáwó alẹ̀ lóko bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ bá pè wọ́n kalẹ̀ wípé ẹ dákun òòtà yìí kí ló kọ rẹ̀ ọdún wo ni sàǹgbó dáwó wọn ò sá lè sọ pé àti dáwó ti dáwó ìjàgbódìgbé tí wọ́n bá wá mọ̀ ẹ wá wípé nínú odùdú wa àti Ṣàngó tá a wọ́n lè wa wípé ọmọ ọmọ ọmọ ọmọ ní ṣùgbọ́n tó mọ ohun tí rú náà Islam nìkan ló bá làákà ìmú ẹni tí ó sọ pé mẹ́ta lọ́lọ́run ló ṣe wàhálà gbogbo òṣè fẹ́ túmọ̀ rẹ̀ ó ṣe wàhálà yàtọ̀ sẹ́ni tí ó sọ fọ́kànlọ́sọ lọ́lọ́run èyí ń bá làákà ìmú ó rọrùn sọ ṣùgbọ́n ní tí ó sọ pé mẹ́ta ni yóò dààmú púpọ̀ kò sì ní rí rí torí pé bí áńtò ò lè pé méjì nínú ọkọ̀ láti lè mọ̀ wípé òdodo sọ ọlọ́run yẹn ó kí ẹ̀ àmọ́ ìfẹ́ ẹnu kèé ta mọ́tòmọ́tò ìgbéraga ní jẹ́ káwọn èèyàn ó tako òdodo ọ̀rọ̀ ọlọ́run ثم ينكرونها نعم Ọlá ọba ní gbogbo àwọn tó ọba rí táwọn ìròyìn ọba pé sí wọn lára bí wọ́n bá jẹ́ mùsùlùmí bí wọ́n bá sọ́ra wọn padà di kèdè ní ká láyé. Ọlọ́kọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni ká bá jẹ́ mùsùlùmí ìfẹ́ ẹnu ń bẹ lára rẹ̀ ìgbéraga ń bẹ lára rẹ̀ kéèta ó ń bẹ lára rẹ̀ in tó súnmọ́ ní kópa lábí kèfè yìí kó tó jáde láyé tó bá jẹ́ mùsùlùmí bí ó sì bí kèfè yìí kó tó jáde láyé tó bá fún lóyún lẹ́sẹ̀ ẹ̀ta wọn yóò kọ́kọ́ tọ́ mẹ́wò bọ́lá ń bá wá fẹ́ padà sí bí àánú wò kó tó wà lùdẹ̀ yóò kọ́kọ́ wọ̀ náà nítorí pé àmọ́ Ànábì ní láyà da kó lórí jannata man kana fi qalbihi mithqalu dharratin min kibr. Òjíṣẹ́ Ọlọ́run bá ní kò ní wà aljanna o. Ẹni tí ò di wọn ọmọ náà bú ìgbéraga tí wọ́n bẹ̀rù gbà. Ó lè gbọ́ Mùsùlùmí náà, yóò kọ̀kọ́ anabiwa muhammad sallallahu alaihi wasallam anabi ni iyakun wal hasan anabi ni ẹ ṣọ́ra fún ìwà tèéta kí náà ń pè ní tèéta tàmánì jawali ni'matillahi inda muri'in kéèyàn ó mọ ẹran kan pé ìjọra tọ́lọ̀ ń ṣe fún lámọ́rin kọ́lọ̀ ó ti gbà kó lọ́wọ́ ẹ̀ kó sì bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ yálà ó sọ pé ó sì bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kó máa jẹ́ tòun ìgbà ní ìlú gẹ́gẹ́ lórí òní kó mọ́ tó ẹ̀ jẹ́ tòun gbà àbí kó sá bọ̀tọ̀ mi. kìí ta ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn àfáà wọ́n tún wá kojú bọ kìí ta púpọ̀ wọ́n ti ní lára kìí ta ohun náà ní máa sọ pé ọlọ́run ìlànà oríṣi orí ìjẹlẹ kìí gbèsè ó tún bẹ ní àwọn àfáà tí wọ́n ti sí sábẹ́ kìí وَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ أَلَا وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ نعم لرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما مما اكتسبوا واسألوا الله من فضله Ìgbẹ́ni làwọn àfáà tuntun mú jáde bí ìgbà tó wọ́n fojú kéré oore ọlọ́ni.

ọlọ́ọ̀bá lè rí járí náà sí ibo ní iná títẹ̀ tàbí wọn wà lè ní sáàrínà sí ibo ìmọ̀ tàbí wàtàlúwà àwọn fọ́dún ní ọlọ́run ẹ̀tẹ̀rẹ̀ orí lọ́dọ̀ mi ẹ̀tẹ̀rẹ̀ orí tẹ́ èmi ni mo ní gbogbo ẹ̀ lọ́wọ́ làwọn àfáàmì ìyẹn sábẹ́ hasad kéèta náà àyàfi nǹkan méjì kan lànàbí ní làhásàdá la nàfẹ́ anábí ní ṣùgbọ́n nǹkan méjì kan wá máa ń ọ èèyàn máa ń sọ pé ọlọ́jọ́ orí bí ẹni níbi àwọn nǹkan kan àkọ́kọ́ ní ẹ̀ ó náà ní ẹ̀ńtọ́lọ́ wọ́n bá fún ní na lẹ́yìn tọ́lọ́wọ́ bá fún tí ń lò ó tó jọ ọ̀nà ọlọ́run lọ́sàn-án lóru ìyá máa sọ pé jẹ́ ń dàbí eléyìí náà lẹ́yìn ẹ̀yìn kò tún sí i tó yẹn gbúdọ̀ sọ pé jẹ́ ń dàbí tiẹ̀ wọ́n sọ jẹ́ ògùdọ̀ máa lánúyàn sí oore tọ́lọ ń ṣe fọ́mọ làkejì kó pọ̀tàn lọ́wọ́ òbùkátà títẹ nìkan bàjẹ́ kọ́lọ tó lè gbàdú àṣẹ ìròrí burúkú ni àníyàn sí òdá ni kò mọ̀ ẹni lánúyàn pé ẹnìkan gbúdọ̀ ṣubú kí wọ́n tó ga àníyàn bú ni ọlọ́wọ́ bò nífẹ̀ẹ́ sí torí kọ́lọ́ ọmọ òbùkátà akọ́gbàtẹ nìkan jẹ́ kó tó gbé wọn ga ó wá ń bẹ lọ́wọ́ pé ọlọ́run jẹ́ lánàá ní ìṣubú bí ó ṣubú tí wọ́n lè gbà àdúrà rẹ̀ wọ́n lè gbà. kéèkà anábì ní ìyá kun wàlhásàd ẹ ṣọ́ra níbi kéèkà fa iná hasàdá irúgbó kéèkà tó rí yẹn yá kúlù hasanẹ́ gbogbo dáadáa tí ìyẹn gbélé ayé ṣe pátá kéèkà máa jẹ gbogbo ẹ̀ kama ta'kulu an-naru al-hasaf bí iná ṣe ń jẹ ju ìṣẹ́pẹ́ nígbà tí kèéta ó ti jẹ gbogbo ohun tó fúkẹ́ níwájú ọlọ kèéta ti jẹ gbogbo àwọn tó gba níwájú ọlọ gbogbo ìtọ́rọ amúṣòro ṣe kèéta tó ṣe láyé ó ti jẹ ẹ̀tọ́ ó lè fún àjẹmọ ìdí nìyẹn tó fi jẹ́ pé ọlọ́run ọba ní wọn akàrú wọn mórí káàkiri wọn. ọ̀gọ̀ọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n mọ ìdẹ̀rọ ọlọ́run tí wọ́n ń takò látara àgbéraga látara àfẹ́ẹnú látara kẹ́mimẹ́mì ọ̀gọ̀ọ̀rọ̀ wọn tètè rí mú pàdàdà ọ̀gọ̀ọ̀rọ̀ wọn aláìmoore ni wọ́n ọ̀pọ̀lọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ni ìyá ni wọ́n pàdàdà níwájú ọlọ́run tó sọ wá ń bẹ́ẹ̀ tó bá wọn tàbí òun ṣe ń kìntà òun ṣe onífẹ́ ọmú tó ń ṣe oníbẹ̀rẹ̀dà kọ́kọ́ jùlọ sáwọn nǹkan tó lè díyà kò tó máa ṣàbí àkọ́lọ́ ọmọjọ wá níyà abẹ́lẹ́ ìwà ìṣe tó sọ wá dẹnu ìyà níwájú ọlọ́ọ̀lọ́ kó sọ wá ń bẹ́ẹ̀ wọ́n ọmọ náà bá tó mi kún lé òun àti ṣẹ̀yìndà. Thank you.

yóò gbé wa lọ ní gbàtà wà nínú ìyá wa yóò tún gbé wa lọ gbàtà wà nínú ayé nígbàtà yóò jáde lára wa yóò fún wa ní yóò tún fún wa láwòrán ní sàárè yóò tún fún wa láwòrán bá gbé wa dìde tó tún sọ báyìí ó ti rí ó ti rí yóò tún sọ tún olóòmọ gbogbo ẹ̀ olóyè ẹ̀yẹ máa gbogbo tá a máa ń sọ láyé ń bì ìgbà tá a ń kẹ́kọ̀ọ́ nípa tààrí history tá a bá ń bá history yìí bọ̀ àwọn àsìkò ń bẹ wọ́n pè ní stone age àwọn àsìkò ń bẹ wọ́n pè ní kọ́bùlà tààrí before the history ìyẹn túmọ̀ sí pé gbogbo ohun tó ṣẹlẹ̀ nígbà yẹn àtàmọ́mọ́tàmọ́ ni kò sákọọ́lẹ̀ gbogbo ohun tó sì ṣẹlẹ̀ nígbà yẹn táwọn èèyàn lákọọ́lẹ̀ fún ọlọ́run wá ń sọ ní Quran ta lẹni tó wà láyé ádámà táwọn ní àmàmìsẹ́yà ìsìsìsì ìwé lọ́dọ̀ sọ tó wà ń bẹ̀ ọkọ̀ náà jẹ́ ádámà tí Quran ò bá sọ táwọn ìwé ọlọ́run ọdún ò bá sọ ìtàkọ́kọ́ onílẹ̀-èdè tó ṣẹlẹ̀ láyé ádámà mọ́lẹ̀ torí pọ́lọ̀ ọba tó ń sọ fún wa òun lọba tó ti ń bẹ ká dámọ̀ ó tó bẹ ọlọ́run sọ àbẹ̀gbà bẹ́ẹ̀ pé ádámà ń bẹ bẹ́ẹ̀ sì ní àti láyé ń gbà náà kí ló dé ta wá ń ta kan tọ́lọ̀ ọba ń sọ fún wa nípa ní sáré àwọn sọ àti ìdébẹ̀ àmì ìgbà gbọ́ tá a ti dáyé nígbà tá ádámà tá a ti gbà pé ádámà ń bẹ èèfà ń bẹ ìbánikà ló sọ fún wa ìṣeré àwọn olókọ́ ẹ̀mú jáde gbogbo àwọn onítàn tí wọ́n bá kọ́ náà nínú ìwé ọlọ ni wọ́n ti mú ọba ló wa Onye otu nǹkan ní ìṣe òtún lẹ́yìn ìgbà a tún sí ńbẹ̀lá torí pé aláàmù ọba tó máa ń tó pamọ́ lọ́lọ́ bá wá fẹ́ tún dá wa padà مصعد يوم القيامة إن شاء الله توصل عند يوم القيامة ألا أبانا ويوم نبعث من كل أمة شهيدا ألا أبانا إجاد جانا إجاد الله دعاني إجاد أقبوب جانا جانا نقوكا أقبوب جانا a wà á gbé dìde láàrin yí amẹ́bìta rẹ́ sí ìran kọ̀ọ̀kan yóò wá mọ ẹgbẹ́ lórí yí ẹ̀rùgbà tánàwà Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́ ti gbá mẹ́bì dìde láti ìgbà náà títí di àsìkò tá a wà ikú mọ àmẹ́bì ló ọba àpẹẹrẹ alátìsí wọlọ́mà umma amadu ní ọ akálàṣe umma tuntun méjì ummatul ijada ó ń bẹ ummatul da'wa ó ń bẹ ummatul ijada ó ń làwá tá a gba ìdánẹ́bí mú wá tá tẹ̀lé àwọn tí ànábì bá láyé tí pèpè rẹ̀ bá wọn láyé títí dìgbà táyé òfin pààrẹ ọmọ àmọ́bì náà ni wọ́n ṣùgbọ́n wọ́n ti dá wà láwọn gbogbo wọn pátá ọlọ́run ó kọ gbogbo ọmọ ẹ̀dìdè àmọ́bì yóò wá jẹ́rì lórí kó wá gẹ́gẹ́ bí àmọ́bì ń sá bó ní ó ṣe jẹ́rì lórí àwọn tó dá ká tó gbé àmọ́bì dìde Musa náà alayhi salatu wa salam yóò jẹ́rì lórí àwọn tó dá ká tó gbé ní sádùúgbé gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá wá tó gbogbo àwọn àmọ́jọ ọlọ́run pátá ni wọ́n máa jẹ lẹ́rìí lórí àwọn èèyàn ta ara wọn sí ọlọ́run bá ní wa yọ́ mọ́nà bá kúnlé ọmọ tí ṣẹ̀yìn ẹlẹ́rìí tọ́lá ń lówó gbé dìde onáà ni nàbí ànábì ń mọ̀ ẹ ọlọ́run ẹ̀yà dìde àwọn ìṣẹ̀lẹ̀ ọjọ́ yẹn èyí tí ó le jù oníta ànábì Ìsá alẹ́sọ̀lá ní alukur'an ànábì Ìsá ọlọ́run ẹ̀yà bọ́ta للناس اتخذوني وأمي إلى أين kò sí ẹnìkan náà wà náà ìbéèrè tó lè báyẹn níwájú ọlọ ní ní àwọn ọmọ rẹ̀ àyàfà mẹ́bí yìí sọ̀rọ̀ mẹ́rẹ̀ ẹ̀yìn owó wo bọ́rọ̀ ọmọ ó wá ẹ̀rù wípé kódà ṣe wípé nínú ẹjọ́ wọ́n wá ní sẹ́yìn mr ní tó pè mí lọ́jọ́ pé president president Ahmed Bọ́lá Tinubu àwọn ni wọ́n pè mí lọ́jọ́ ṣe mọ̀ tó kọ́ lẹ́nu jàrí gan ó ti yàgbé yóò wá jẹ̀bi tí wọ́n ẹgbẹ́ fẹ́ rò president lóko èmi fúnra mi ní ìgbà ẹ̀tọ́ mi lọ́wọ́ wọ́n lè pè yá mi ní ẹ̀rẹ̀ ẹ̀dàkùn ní ìsọ́bẹ̀ ó náà ọ̀sọ̀bẹ̀ òsọ̀bẹ̀ ò òwúrẹ̀ àbẹ̀ òwúrẹ̀ ó ti bá sọ pé mo wúrẹ̀ ẹ̀yọ̀dá ọ̀rọ̀ bó ní ìmọ̀ tó sọ mọ́ wàlúlá ìmọ̀sálùlà àlá ẹwà àwùjọ gbogbo àlùkò àmọ̀tọ́lọ́ ó pe àmọ́tò yìí ká síwájú báyìí ọlọ́wọ́ ọmọ pé àǹtà kúrìsàlì náà ìṣàkìlú ni wọ́n ń yà ilẹ̀ ẹ̀yìn ìjọba. Jẹ̀má ọwọ́ ààyè ní ọdún òfin lágbára àmẹ́bí ọlọ́mìnirẹ́, ọlọ́wọ́ bọ́ sọ pé ìrẹ̀ ń sọ ọmọ Mẹ́ríàmù ìjọ́rọ̀ rẹ̀ pé wá ọlọ́run mú wá ní ìṣáyà àáńtà kúńtà lùmẹ́ẹ̀sì tó wọ́n lọ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí nígbà tí wọ́n fẹ́ rìpọ́tù ọ̀rọ̀ ní reported speech ní ọlọ́run àáńtà kúńtà lùmẹ́ẹ̀sì tó bá bókù rán níta ìdí nta máa kọ ní áàfin kan pé nìbájú ìrẹ́ ń ọmọ mọ́lá ǹjẹ́ wọ́n ló sọ fáwọn èèyàn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tí wọ́n ló sọ ẹ̀hẹ́ ọ̀rọ̀ yìí tí wọ́n lọ sọ sí lọ̀rọ̀ náà ẹ̀mí èèyàn ẹmú èmi àti ìyá mi lọ́lọ́run ìyá bàbá ìyá ẹ̀mí ní bẹ́ẹ̀ ló tí ó gbẹ̀ẹ́gbẹ́ lọ ọlọ́run rẹ̀ ń sá tó wọ̀ ló wí bẹ́ẹ̀. Wọ́n lọ sọ pọ́ lọ́nkẹ́ mọ́ ìyá rẹ̀ ọlọ́nkẹ́ náà ni lọ́dọ̀ àwọn Roman Catholic. Olùlé òta kan ní Maria. Gbogbo àwọn bá lọ sí Catholic school. Maria mímọ́ ìyá ọlọ́run dáàbòbò ìyàlẹ̀ ẹbá ti wọ ní báyìí ẹ kọ́kọ́ tẹ̀rí fèrè èrè ẹ kọ́ tẹ̀rí bàbá ẹni tó bá sì nílò ọmọ pa kó wá já ní catholic school mú lọ ẹ kọ́kọ́ tẹ̀rí bá fèrè báyìí ọmọ ìsọwọ́ báyìí yóò lò dáàbò wọn máa ń yà kó lò dáàbò dáàbò tó wá ọlọ́run ìwọ àti yẹ́ ẹ tí wọ ìwọ lọ sọ pé ká máa pè yí lọ́lọ́run lẹ́yìn èyí ọlọ́run Kí ni ànẹ́bì ìrìnà tí wọ́n mọ ṣọ́njọ́nà pẹ̀lú ìjẹ̀ pẹ̀lú gbígbọ̀n níwájú dání? ẹ̀wà ń sọ pé wọ́n ti bá dúdọ́ náà ọlọ́run wà sẹ́yìn òun ni ọmọ dájọ́ nígbà tí òsì yé wọn nígbà tí òyé wọn kí ni ànábi yíká tí ni ó sọ ọgbà tó lọ́wọ́ bá dúró rẹ̀ àkọ́kọ́ ń tẹ́ ẹ̀jẹ̀ ti pọ́n àkútó ah, fún wọ́n lọ́wọ́ ní mọ́ni fún wọ́n lọ́wọ́ ìyíwọ́ ọ̀kọ́ ní mọ́ni fún ọlọ́run ẹ̀hẹ́ ní ọ̀tọ́ bẹ́ẹ̀ mára fún ọmọ yìí ta ló gùn ní ní ọ̀tọ́ bẹ́ẹ̀ an akùnlà máa lẹ́yìn ìṣàlẹ̀ ìdè àkún tọ́m tí ní ọ̀tọ́sì kò tọ́sì ní kí n pèrà ní lọ́lọ́ kò tọ́sì ní kí n pèrà ní lọ́lọ́ ń ta kí ni mo jẹ yó tí máa fi sọ bẹ́ẹ̀ dúró ẹ̀kọ́ nípa nítawọ̀ èèyàn máa ń kọ́ nípa lọ́ òfin ẹ àwọn adájọ́ àbí agbẹjọ́rò tó bá ti ń sọ̀rọ̀ kan o gúdọ̀ consolidate ọ̀rọ̀ yẹn pẹ̀lú evidence lẹ́yà tó bá ti ń sọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tó ń ládájọ́ ọmọ ẹjọ́ tó bá wá ní lọ́yà tẹ́nu ẹ̀ẹ́dúnrún tó fi wákàtí kan sọ̀rọ̀ tó ṣe pé kò sí ẹ̀rí kankan tó fi ń de pọ́ǹtì kọ̀ọ̀kan tó ń sọ àbẹ̀wò adájọ́ ó kọ́ padà tó èrè yìí nítòsí kì í ṣe kọ́rọ̀ ó pọ̀ ẹni tó bá fẹ́ là nínú ẹjọ́ ẹ̀rí lè yẹ fún bá ti pọ́ǹtì tó yàn bá ń sọ ẹ máa wo obìnrin tí ó bá fẹ́ gbàrí ọkọ láyé ọjọ́ nínú agboolé tàbí ẹ̀rọ ẹlẹ́kọ́ láì sì wá wọn àti ìyàwó rẹ̀ wọ́n ní jà àwọn bàbá john wó ìjókòó nígbà táwọn èèyàn pàgbàlagbà lórí o pàgbàlagbà kẹ́kẹ́ ẹ̀kọ́ láì sì kẹ́kẹ́ sí bàbá rẹ̀ lórí ẹ̀ pé òfin rẹ̀ máa ṣùgbọ́n nígbà náà bàbá fi pé wọ́n yẹ ẹ̀rọ ọkùnrin yìí mẹjọ rò obìnrin bá kọ́ dó wájú bá mi gbogbo ọmọbìnrin tó ẹjú láyé ọlọ́run gbé wọ́n sí ọkọ̀ yàrá

ìgbà tó bí wájú ọlọ́run tó kọ́ fi bẹ̀rẹ̀ ní wípé kò rí bẹ́ẹ̀ ní ìsọ bẹ́ẹ̀ ẹ sì rí yẹn náà nínú ètò ìgbẹ́jọ́ tí wọ́n bá ti sọ̀rọ̀ kan kọ́ wọn ní sórí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ní òjẹ̀bí pẹ̀lú àlàyé tí wọ́n bá rí ẹ mo jẹ̀bí à ó sì lè jẹ̀bí mo jẹ̀bí pẹ̀lú àlàyé à wọn lóko ọ́ọ̀lù náà jẹ̀bi ní ìsọ bẹ́ẹ̀ pẹ̀lú àlàyé anábìnrin sọ ọmọ mariam ń tó kọ́kọ́ sọ ní ìsọ bẹ́ẹ̀ ìyẹn ni kókó òkọ́kọ́ wá ń ṣe pìrìámbù kọ́kọ́ lọ sí bí pọ́ǹtì ẹ̀sùn táàsù kàn ọ́ yẹn wọ́n ló lè yan ó yá lórí àbí òrí bẹ́ẹ̀ ah, ẹ̀dùkà fún ọpẹ́fọ́ nínú ìlú dáwà yìí ọlọ́run tẹwà púpọ̀ àníwá ló lè yọ pápá sọ pé mi ń ṣe lèyàn pé tó wá máa ṣe gbogbo àwọn yẹn ibi dá lóbi ìtumọ̀ ọ̀rọ̀ ojú ọmọ ara rẹ̀ nìyẹn wọ́n jẹ́ ẹran ládùúgbò wọ́n ń gbé ẹran ìyàwó rẹ̀ ní sílẹ̀ ń wá wọ́n lẹ́ran dá ah, lè lóde náà ah, kí ni ìtumọ̀ yẹn olóògbé ní pé ní ìláwọn ni wọ́n gbé o ìgbà ìgbé wọn ó dé tẹ̀ bí wọn tẹ̀ mọ̀ pé Ọ dara ya Ànábì Musa ọmọ Mariam, ó kọ́kọ́ sọ ó tòbí òbí bẹ́ẹ̀ fún wọn, ó wá fẹ́ ti ọ̀rọ̀ yẹn múlẹ̀. Ó wá rí pé ọlọ́run ọba tayọ ẹni tí èèyàn mọ̀ wá sọ̀rọ̀ níwájú rẹ̀ pé mo lẹ́rìí kan, mo lẹ́rìí kan, ọlọ́run fún rẹ̀ lọ́wọ́ ọgbọ́n àwọn ọlọ àti

ó wá ń sọ nígbà tó ń sọ pé òun ò sọ bẹ́ẹ̀ orílẹ̀ ọlọ́run ká ní mẹ́lọ́ ìdí ìgbà ó dá padà sọ́dọ̀ ọlọ́run ìwọ náà lẹ́lẹ́rí mi nǹkan tó kó ń ṣe húrù ká ní mo sọ ní ọ̀rọ̀ yẹn rí tó ó máa tí mo lè sọ ó máa tí mi ò lè sọ Náà. Àlàmù máa fi náà bí kọ́lá ń fi ní ìṣẹ́kúta ká ní mi ò sí ẹ̀ṣẹ́kúta ṣùgbọ́n wà nínú ẹ̀mí ni mo tọ́tẹ́ yìí ó mọ̀. Ẹ̀yẹ bó ṣe gbé ọ Tí ọ̀nà pé láyé ní nítorí ìyẹn kan síta ni wọ́n fi ń dájọ́ wọn máa fi ń bẹ nínú ọkùnrin àbẹ́bí níta wá ń sọ níwájú ọlọ́pẹ́rẹ́ ọlọ́ká ní sísọ síta ni mo ní mi ò sọ ṣùgbọ́n mo ní ìròyìn ayẹ nínú ẹ̀yìn níwájú fọ́kàn kèbí wọn ọlọ́run mọ ohun tí mo sọ síta o sì mọ ohun tí ń bẹ nínú ọkàn ní mi ò lè parọ́ níwájú ẹ̀ tààlà mo máa fi ìwé ọlọ́run mọ ń bẹ nínú ọkàn ní wà láàlámú náà fi ìrìnà ṣùgbọ́n mi ọmọ tí wọ́n ọlọ́mọ bá fẹ́ ṣe ní ìmọ̀ tó gbà lérò tí ń bẹ inú ọkàn ṣe ẹ tó fẹ́ ṣe lórí ìbéèrè tó bìí ṣùgbọ́n mo mọ̀ wípé o mọ̀ pé mi ò sọ bẹ́ẹ̀ ẹ̀tọ́ wá wọn tó bèrè ní ọlọ́ nígbà ọlọ́wọ́ ọba mi kò sí nǹkan kan tó pamọ́ tó mọ̀ jẹ̀má bẹ́ẹ̀ bá ti ẹ̀jẹ̀ gbígbá ẹ̀rọ bó ṣe gbé ẹ lọ ibi tá a fẹ́ mú lò níbẹ̀ tí ìbéèrè bá lè gbóná yiriyiri pẹ̀lú àmẹ́bí ẹ lọ níjọ́ náà ta wá ló tútù bẹ́ẹ̀ ní ṣe wù níwọ̀ bẹ́ẹ̀ náà wọlé àpò ìsapò abájọwájú ọlọ́run ẹlòmíì sì mọ́ ìyàtọ̀ lẹ́nu àwọn tí ó wọ ẹ máa mú sí ẹ máa mú sí jìnnà eh, ẹ̀ máa jẹ ẹ máa jẹ tàbá ti déwájú ọlọ́ àpò ìsàpò àbájúdé ní àlùjọ náà dàn lé lé ọ̀dà múra sí àmọ́bí ọlọ́run ní jùlùjù ní báyìí kò jù sí ní tó ṣojú tí ọlọ́run fẹ́ ti ṣẹ̀rí lè lọ́bá tẹ̀wọ̀n tẹ́ ọlọ́wà ọ̀dà ọgbẹ̀ ń tẹ́ wá pé lọ́mọ ìbẹ̀rẹ̀ ti rí ti rí o àmọ́bí ìta ti bọ́ gbogbo àwọn tó wà pẹ̀lú ọlọ́run kí náà fẹ́ sọ níwájú ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ jẹ́ pé kan yí kan túbá kan já wọ́n bẹ̀ lórí fún wọn bàbá kú lórí ẹ̀ bàbá kú lórí ẹ̀ ọlọ́mọdé yìí ṣe ayé wa anábì ọlọ ń sọ ọmọ náírà yóò bọ́ rẹ̀ èmi ò sọ́wọ́ anábì ọlọ nìyẹn kí wọ́n sọ nìkan lọ́lọ́wọ́ pè bẹ́ẹ̀ ṣùgbọ́n tiẹ̀ ó yẹ ẹnì kan kọ́ pa ànábì Muhammad lọ́lọ́run ó lọ́n sọ̀rọ̀ ẹnì kan ò pé ànábì Musa lọ́lọ́run ẹnì kan ò pa ànábì Suleiman lọ́lọ́run ṣùgbọ́n ìṣe ọmọ Mariam wọ́n pè lọ́lọ́run ti ẹ̀yìn ìbéèrè ó ti lé ọlọ́run sì mà pé kò sọ bẹ́ẹ̀ àmọ́ ọlọ́run ọba fẹ́ ti ṣe ẹ̀kọ́ àríkọ́ṣe tẹ́mi tẹ́ ń bọ̀ wípé tọ́ tá a bá lè bu ìṣá tó le tó gbà tó ń ti pé àmọ̀ pé kò bó wá mú tí wọ́n wá ṣe gan tó fẹ́ wá dìfẹ́ níwájú ọlọ́ bó ló ṣe bẹ́ẹ̀ ìdí nìyẹn tí ìyàwó Aisha rọ́bì lọ sàálà nìha ìyàwó Aisha ní pé mẹ́nu fíṣà òyìnbá gbogbo ẹni káni tọ́lá bá kò síwájú nígbà gbogbo àrùkìyàmà tọ́lá wá ń bí léèrè pé èé tó fi ṣe báyìí èé tó fi ṣe báyìí ìyàwó Aisha ní ẹni ò lè mórí bọ́jọ́ jẹyà

ọlọ́ọ̀bọ́ni wa yọ́ mẹ́mẹ́bà àtùnú kúrò mẹ́fún ṣẹ̀yìn ìdájọ́nijọ́ láti gbogbo àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan ní ẹlẹ́ṣì láàárín àwọn ìran tààrà sí ọlọ́run ọba tó ń mọ́lá ayé jánu iná kàfàrú ọlọ́run gbogbo àwọn alẹ́bí iná kàfàrú ń bẹ̀rẹ̀ gbogbo àwọn tó ń tó ṣe kèfè ní tẹ̀sán kan lẹ́yìn ọlọ́run ní àmì ilé ọ̀hún dá àǹfààní kankan fún débi tí wọ́n wàá sọ̀rọ̀ débi tí wọ́n wàá mú rárá a máa rí fún wọn báyìí pé ọmọ ẹ̀nà ni ṣe. ọlọ́wọ́ bá ní wọ́n ń kódà kankan kò sáwùjáre kankan fún wọn níbẹ̀ náà tó ọlọ àwọn ó ti yọ sí wọn ó àwọn yìí ìfẹ́ ẹni tí wọ́n ni wọ́n sì ọlọ́run ó ti sọ sí ẹ ọ̀yá kí lẹ bẹ́ẹ̀ sọ níjọ́ náà níwájú ọlọ́run wà ìdá ọ̀rọ̀ ọba alẹ́rí iná bọ́lá mú alẹ́rí iná aṣọ́kù àwọn tí wọ́n tẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run ọba láyé àwọn aláṣìṣe tí wọ́n kú lórí àṣìṣe wọn náà ọlọ́run jẹ́mijọ́ tí wọ́n ó fojú kan ìyà báyìí ọlọ́run ọba ń jẹ́ bábá fojú kan ìyà ọlọ́run ọba náà ní títí yẹ́ fún wọn Ààrẹ ilé tí ìyà náà fẹ́ mọ níwọ̀n bí kì í nira láàrò papọ̀ mọ́ ìyà tí wọ́n jẹ níwájú ẹ̀sì mọ̀ wípé tí ìyà bá ń pọ̀ jù nígbà ní a wálẹ̀. Àwọn ilé ìbò wọ́n ń gbé kìíní kan ní law of diminishing return. Bàbá ní ọ̀fẹ́ ìjọba 25. Àkọ́kọ́ ìjọba kọ́kọ́ jẹun nínú ọyẹ́ pàà. Yọ sọ gbogbo ara lọ bọba jẹ ẹ̀kejì yóò tọra lọ kò ní dùn yẹn tó egbé tàkọ́kọ́ yẹn ọba yẹn ló fún ìgbà tí ọba ara otu ma máa yí jẹ bára ó yí jẹ ẹni tí ń nà yóò rẹ òun náà bó ṣe yẹn kò ní lè kò sí gbogbo tí ń jẹ́ yàáyé bíbá tí ń pọ̀ ọ̀sùn ìmọ̀ sí ẹ̀sìn ìmọ̀kára máa bá rẹ̀ àdúgbàmù tí ń jẹ́ ẹ̀yìn ìyàwó kọmọ rẹ̀ òun náà tó bá bàrì sí àmò rí bẹ̀. ọba ní gbogbo àwọn tó pa nǹkan pọ̀ mọ́lọ́wọ́n ọba láyé tó bá dìgbẹ́gbẹ́gbẹ́ sí àmì tó bá rí ìyà Ọlọ́run bá ní ìyá ni a ní ìmú ní títí yẹ fún wọn bó ti wùlẹ̀ kó mọ́. Bẹ́ẹ̀ sì ni àmì ìwọ̀n ṣe àlùbọ́ọ̀ àmì ìwọ̀n ṣe bó ti wùlẹ̀ kó mọ́. Àwọn ilé ìrìn lọ́kùnrin wọn gbogbo àwọn ẹni orí tánbá wà lùjọ́nà ní ó máa ríra wọn àwọn ẹni ibi tí wọ́n ṣe ṣọlọ́run láyé náà wọ́n máa ní kọ́nfẹ́ǹsì náà nínú ńlá wọ́n máa ríra wọn gbogbo àwọn òòṣà tẹ́ẹ̀sìn lẹ́yìn ọlọ́run ẹ̀jọ pàdé ń bẹ̀. ọlọ́wọ́ bá nígbà táwọn tí wọ́n pa nǹkan ní ìpọ̀mọ́ lọ wọ́n gbogbo ara wọn rí gbogbo òòṣà táwọn ń ṣèlọ́lọ́run wọn

ó wà máa sọ nígbà tí ìyá bá dé bí ẹ̀mí mi náà wọ́n máa sọ pé ìyá ọlọ́run ọba wa. Wọ́n wà máa sọ ní sísọ bọ́lá ọlọ́run èèwọ̀ àwọn ṣe wọ́n wà máa ní ọlọ́run ẹni tí ó ní ká máa ṣe òun láyé rèé tí ìbá ṣe òun tó jẹ wá ń pa ká máa ní ìwọ làbátì ẹ̀yẹ máa wó lè tí wọ́n bá gbá olè mú tí wọ́n bá tẹ̀ ẹ mọ̀ ní pé ó sọ pé wọn àkọ́kọ́ lélẹ̀ ẹni tó ń tóbi ìfẹ́ tó lélẹ̀ yọ sọ ní sísọ pé kẹba pé ẹ̀sùn ó àdámọ́ ọmọ wọ́n wà máa sọ pọ́lọ́ ń gbé ìdarí ewu àwọn tó kọ́gbà wọn rèé àwọn náà bá ti tọ́lọ láyé àwọn ìlú wọ́n ní káwọn ọmọ ṣe àwọn làwọn bí ń pè wọ́n láyé àwọn ọba mọ̀ ìrọ̀ ọlọ́run làwọn ọba ṣe ọ̀rọ̀ láti sẹ́nà yóò lọ bá àwọn nínú iná tí wọ́n wà pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọlọ́pẹ̀lú mọ̀lẹ́kà ẹ sọ fún wọn. Ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sọ̀ fún ọ̀rọ̀ ẹgbẹ́ ní nígbà ìrọ̀lẹ̀ ń pa. Ìlà ohun láta àdìbò òtọ́rọ̀ kankan ń bí òkú ọ́ ní ẹ̀yìn náà fẹ́ sin òsà ní. Ẹ pé òsà ní ẹlẹ́mú ìrànra èsì yìí èsì yìí ó bẹ̀ mí lókè tí wàá bí sẹ́yìn ọ̀nà mọ́tàláṣí tó jọ wọlé òkú nù àwọn èsì yìí èsì èsì ó dàpọ̀ níjọ́bọ̀ ọ̀fẹ́ ìwọ mọ́tàláṣí òun jẹ ẹgbà lọ́wọ́ àbọ̀ ń tilẹ̀ kù mọ́tàláṣí ìwọ nìkan lè yàn ní àwọn tó wọlé ń bọ́ ọ̀pá àyàn èsì yìí èsì òun ló ń bọ̀ bẹ́lẹ̀ lọ́wọ́ èsì yóò tún bọ́ra rẹ̀ níjọ́ náà ọlọ́run náà máa ń ní ká sọ fún wọn pé iná fún lọ́ta dìbò wọ́n ní ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ kìí ṣe pọ́lá àwọn mẹ̀lẹ́ta ni ó ti wá àwọn òṣà àwọn ya máa sí wọn pé ìrọ́nà ẹ̀rọ àwọn ìsànà ó dìbò aṣọ fún ọgbẹ́ ẹ̀dàkù ẹ̀rọ ọ̀rọ̀ pamọ́ wa tàbí ọ̀sọ̀ díẹ̀ òsọ̀ ìdùnyẹ́ òun ó sọ díẹ̀ yóò ní ìrọ̀lẹ́ ń pamọ́ àwọn àwọn oníkẹ́sì àwọn gbẹ́jẹ́ àwọn làwọn dúró tí àwọn ń tọ́kọ̀ láwọn lórí ẹ̀wọ̀ bọ́lọ̀ ń ṣe sọ tí ó ń ṣẹlẹ̀ kí la fún bọ́lọ̀ ń tọ́kọ̀ kábà ló mọ́ táàbù lọ pàdé ọlọ́run tó dá wa. Ọlọ́run nígbà ta rí kó wá ní ó ju ọwọ́ lẹ̀ sáyẹ́yẹ́ ní ìgbà tí ọ̀daràn tó bá bọ́ sọ́wọ́ sójà yóò jẹ́ ìsinmi. pọ́lọ́pàá yẹn tó ṣe. Don't call that place. Ọlọ́pàá ń lọ. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá kan sọ pé ó gbé ọ̀kadà rẹ̀ ọ̀sọ̀rọ̀ ọ̀pá ọjọ́ tó ní torí pé ọmọ tó lè rí ọ̀sọ̀ wọn bẹ́ẹ̀ tó bá nìkan tó ẹ̀kọ́ gbá ó dà lágbí. ara ọba kó wá ní ta ní jẹ́ níwájú alágbára ayé alágbára omi lágbára àkàndá níbo yóò sọ̀rọ̀ ìgbà oní òdíwájú ọlọ́run gbogbo àwọn tó gbé tó tó fi gbàgbé ọlọ́run ọkọ̀ ìjọ níjọ́ náà ọlọ́run ọba ní wà á lẹ́kọ̀ọ́ ìlàlà ẹ̀yà ọmọ ní ó ní dánú ìlú. oníkàlùkù ó sọwọ́ lẹ̀ níjọ́ náà oníkàlùkù ó jókòó ẹ̀jẹ́ yóò máa retí gbólọ̀rọ̀ jáde bí ó ṣe rí nìyẹn níjọ́ náà. ọlọ́wọ́ bá ní gbogbo ohun tẹ́ ń parọ́ rẹ̀ ń láyé yẹn ní rí níjọ́ náà ààyè òdodo níjọ́ náà kò sí rọ́mọ́ gbogbo pé ẹ ṣe nìkan nìkan náà ń gbìyànjú ṣáà tí nìkan náà ló ń sọmi títọ ẹ ní wọn sì yẹn mọ bẹ́ẹ̀ bá déwájú Ọlọ́run ọba tó bá yín. الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب Ọlọ́run ọba oní ọlọ́rí iná kẹfàrú ọlọ́run jẹ́rì bá wọ́n tọ́bá kọtọ́lá. Ní ṣe pé wọ́n kọtọ́lá nìkan wọ́n òkú jẹ́ ní pé yọ́ ṣètọ́lọ́ orítọ́lọ́ ń ṣe ẹmọ wọ àdánwò àwọn onítọ́lọ́ ń ṣe wọ́n sì mọ gbógun ti àwọn tó bá bẹ́ẹ̀ ṣe tọ́lọ ó ń bẹ bẹ́ẹ̀ nínú bàbá mi òun èé sínú kò sì ní jọmọ rẹ̀ ó sínú ó lè mọ́ fọmọ ilé oúnjẹ lórí pé ń sínú ìyá mi ò borí ọmọ rẹ̀ tó rán ìjà àpòlóṣì kó gbogbo aṣọ ọmọ eré fún ná òun ò ọlọ́wọ́ bá ní ti ọlọ́wọ́ bá kọ́ tọ́lọ́ Náà. Tí wọ́n tó wá ń kọ bí ẹni tó bẹ́ẹ̀ ṣe tọ́lọ lójú ọ̀nà ọlọ́run tí wọ́n ojú wọn orí tọ́lọ wọn bá ṣe. Ìgbà tí wọ́n ìyẹn ó di ẹ̀rọ ọba nínú púpọ̀. Tí wọ́n bá dé wájú ọlọ́run, ìyá wọn máa jẹ́ àdìpèlé àdìpèlé ni. Wọ́n jìyà pé wọn ò ṣe tọ́lọ lọ́tọ̀ wọ́n tún bí ya tó wọ́n tún kọjú àwọn tó bẹ́ẹ̀ ṣe tààlà ohun wọ́n náà jẹ́ra rẹ̀ wò ló ní ipò tọ́lọ́wọ́ bá fi ọ́ sí tó fi ààyè gba àwọn èèyàn láti rí tọ́lọ́ ń ṣe ààbò ìpínlẹ̀ mọ́ wọn ẹlòmí ń bẹ ìgbà tó di ọ̀gá lóòrú pátápátá kò dá àwọn mùsùlùmí ló kírun mọ́ kódà ẹlòmí ìjọ́lùjọ́ mùsùlùmí ìgbà tó fi kúrú wọn ò dá ọmọ mùsùlùmí ó lè jáde kálẹ̀ gbé dress code kálẹ̀ tó nínú mùsùlùmí gbogbo àìtọ́lọ́ wọn bá tò wá sí agúdọ̀ ní gbogbo ọlọ́wọ́n bá ní agúdọ̀ fi ààyè gba tọlọ lórílẹ̀ mọ́sílẹ̀sì kódà àgbà ní ìgbẹ́ ẹlòmí òru tọlọ ń ṣe dáadáa ṣùgbọ́n pààyè gbà wọn yàn láti gbé tọlọ ọba tó ga lọlọ ọlọ́run lè wò ní lára àmọ́ òun ṣe àwọn tó tún fẹ́ ṣe oṣù kọjú wọn ọlọ́wọ́ bá mú àwọn ènìyàn bẹ́ẹ̀ kábà pàdé ọlọ obìnrin ní ìṣe ìṣe ogun orí ọlọ́pàá ọ̀rọ̀ ìṣẹ́nà rẹ̀ ìṣe ìṣe olè jáàbù òtọ́ sì ni tó bá lo ìjáàbù ọkọ̀ ọmọ kára mẹ́rin gbogbo ní gbogbo òṣèlú olùdágbáyé olùtẹ̀lẹ́gbáyé yàmọ́ kùtẹ́kẹ̀ẹ́ kọ́ wọn pátá pẹ̀lú ẹlẹ́yìn ọwà pẹ̀sẹ̀ntẹ́bù ọpàdé ọlọ́run ọlọ́run bá ní gbogbo ẹ̀yìn tẹ́ ń kọjú tọ́lọ àti rẹ́nì kàtẹ́sọ wípé tó bá fẹ́ lọ mọ́sálásí ìmọ̀ sàlùwàlá láti lé níwájú ìta kó tó mọ̀ lọ mọ́sálásí kò bá pẹ́ láńlọ́ọ̀dù bá kò fún un tó ń jẹ́wó lé tó ń jẹ́wó lé ó kó oṣù méjì tí owó rẹ̀ ẹ̀sán jáde nínú ilé o ẹni ẹ̀ka wọn lè kí lòun ṣe fún bàtà kí lò. àwọn sọ́wọ́ lọ bá bàbá láńlọ́ọ̀dù wípé ẹ fi kí ni wọ́n ṣe pé ó ń ṣàlùwàlà níwájú ìgbà òun wá máa ṣe omi àlùwàlà wọlé wọlé. So therefore òun ò fẹ́ àlùwàlà ilé òun ò fẹ́ àlùwàlà abalẹ̀ ah. àbájáde ní. gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò mọ̀ sí yẹn lónà gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ bá ń fi irú nǹkan bẹ́ẹ̀. bímọ kanú yòókùnrú ọlọ́wọ́ bá ní bá a bá ṣe ìyá wọn láti pèlé àṣàbòsí fún wọn ó ti ní táwọn náà fọwọ́ ara wọn bàjẹ́ láyé ẹnu tó bẹ́ẹ̀ ṣe tọ́lọ tó kọ́ bí tí ò rí tọ́lọ ń ṣe bóyá tó bá ṣe tọ́lọ ẹlòmíì náà bá tún ṣe tọ́lọ látara ṣe ẹ ṣùgbọ́n àwọn tó kọjú ẹnìkan yẹn lọ ló mọ iye ẹni tó ti kọjú ọlọ́run bá gbẹ̀gbẹ́ bí ẹ̀ṣẹ̀ yẹn ìkọjú yẹn bó ṣe wà nípele ìpele bẹ́ẹ̀ náà nìyà ṣe náà yóò fi wà nípele ìpele bí mọ́ kánú yóò fi dùn wọn. Ọlọ́run ọba ní látara ẹni nínú ìwà kò ṣe kò tún fẹ́ kẹ́ni tí ó ṣe ó ṣe ọ̀gá ni nínú ìyàbàjẹ́ ọlọ́wọ́ bá ní bí ìwà yẹn ṣe tóbi tó náà ló fà á sí ìyá rẹ̀ ó fi pọ̀ lọ́wọ́ ìyá rẹ̀ kìlámà. abẹ́rẹ́ ọba ní tóbi rẹ̀ àtàwà àtẹ̀yìn ọlọ́run kó fún wa ní dáadáa ṣe kó sì fi dáadáa rọ̀ wá lọ́rùn kó sì má ṣe wá lẹ́ni tí ó máa kọjú dáadáa àtàwọn ẹni rẹ̀ kó ṣe wá lẹ́ni tí ó máa ṣègbà láàyè fáwọn èèyàn láti rí tọ́lọ́wọ́n bá ṣe lórí ẹ̀. Gbogbo àwọn èyí tá a bá ti wá fà ìmọ̀ kan ṣe kọ́lọ̀ kó forí gùn wá. Kọ́lọ̀ ọba kó yọ́nú ṣe wá وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما آه إن شاء الله تعالى sàdéhùn lánàá pé a fẹ́ sọ̀rọ̀ nípa ìbéèrè kan tí wọ́n béèrè ṣùgbọ́n pẹ̀lú gbogbo ọjọ́ ṣe rí ọjọ́ ti lọ tí ó bá di ọ̀la insha Allah ta'ala aláǹfààní àti sọ̀rọ̀ nípa ìbéèrè náà ìbéèrè nípa obìnrin tó lóyún àbúńpọ̀mọlọ́mú nínú Ramadan ṣé yóò gbàwẹ̀ ni àbí kó má gbàwẹ̀ tí Ramadan bá parí kó dáwẹ̀ padà àbí kó kàn mọ́ fáwọn èèyàn lóúnjẹ lọ́sàn-án Ramadan tí rọmọdún bá lọ tán kó mọ̀ sàn padà ọ̀rọ̀ àwọn àfà ó pọ̀ lórí ẹ̀ tí kọ̀ọ̀kan náà sì ní in tó rọ̀bọ̀ kúlé lórí nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn ìlà àrùn ṣàlàyé fún aláìní tó pẹ̀lú ògbọ́ ọlọ́run á ṣàlàyé níwọ̀nba torí pé ọjà àwọn àfààní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú agbo àwọn àfààní téèyàn kàn lè rọ́ọ̀dù lọ́nà èrèfè látara àti eléyìí abẹ́ Allah wataala wa ta'ala kó sọ wájú ọ̀la lọ. Àrùpá nàìjíríà níwọ̀nba èyí tó hàn sí wa lẹ́yìn ìgbọ́jọ́ ti lọ. Alimọ́lá ń fọ̀nà àti gba lórí kan. Àwọn abẹ́ Allah subhanahu wa ta'ala kó sọ wájú ọ̀la lọ látàrí dáadáa. A láti mú ẹnu bá ọ̀rọ̀ náà níbàámu sí ọ̀rọ̀ táwọn afá tí wọ́n sọ ni. Torípàwọ̀ ọmọ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn afá ni àwọn òsì nípò káwá sọ wípé àwa sọ̀rọ̀ kan ní táwọn àgbà ti sọ òun náà làwọn ti ṣe lálàyé fún wa kọ́lọ̀ ń ọmọdé àti ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan wa. oníbèrè ká béèrè wípé kí ni ìdájọ́ ẹni tó ń gbààwẹ̀ tí èkìrùn àkọ́kọ́ àìkírun rẹ̀ yẹn pé ó lòdì sírun tó bá kí wọ́n dúró èrè pé kí ló dé tí ẹ̀sìn máa kírun kọ́lọ̀n kó ṣe náà òrùjú náà ó náà fẹ́ máa ń kí mùsùlùmí ah, ó rọrùn fún ìdájọ́ ìrìn ọ̀tọ̀ ṣùgbọ́n lèmi tí ó tó fi máa kí ìrìn pọ̀ ìrìn ní ìrìn ìrìn àwẹ̀dé àwọn gbà yẹn lọ́wọ́ ṣùgbọ́n ẹni tó ń tọ́ ó ẹni tó bá jẹ́ pé òòrùn yìí òun tí ò kírun tó sì mọ̀ pé yẹ kó máa kírun ṣùgbọ́n mo ń gbà ọ́ a sọ fún wípé ẹlẹ́ṣẹ̀ ni lórí pé kó gbà wẹ̀ lórí pé kò kírun àmọ́ àwẹ̀ rẹ̀ àwẹ̀ rẹ̀ lálàáfíà àwẹ̀ rẹ̀ jẹ́ kó lálàáfíà nínú ẹni tí ń gbà wẹ̀ náà ló wà níwájú ọlọ́run torí pé mùsùlùmí ni lórí kà kírun àìkírun rẹ̀ náà sì ní òrùjú ló bá débẹ̀ ní ṣe kó tako ìrun èyí lórí kọ́ọ̀lù àwọn àfáà tí wọ́n sọ wípé mọ̀ntáraka sọ̀láta mùtàkàsílán àwùtàkàsílán lẹ́ẹ̀fọ̀ ẹni tó bá gbé ìrun jù sílẹ̀ nítoròdú ìṣètòtò lọ́dọ̀ àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ lọ ó ti ẹ̀ lálàáfíà ni ó ń wo ìrún kọ́ ìmọ̀ mi ìyá ọjọ́ òun mọ gbà wẹ́ńtò kó mọ gbà àwẹ̀ mọ́ o torí bí kò sí so àti ẹni yẹn bá kọ sínú onídìíká ni ìdájọ́ onítọ̀ kọ́lọ́n kó ṣàánú wa ìbéèrè kejì ni pé ìrún sọ̀láàtì tàràwí ṣé ká máa kiri méjì méjì ká máa jókòó ni àbí ká máa kiri mẹ́rin mẹ́rin ìwúrẹ́ lájú afáàṣẹ́kù ibn Uthaymin alayhi rahmatullah wọ́n ṣe àlàyé nípa sọ̀látù tàràwé wọ́n sì pa obì ọ̀rọ̀ yẹ wọ́n fa ìdìbò yọ lọ́nà tí yóò fi ìdìbò yọ. a rí àwọn àkọọ́lẹ̀ pé anábì máa ń kírun ó lè kíráka mẹ́rin tí òun jókòó láàrin tí ó ṣàtàyà ètò mẹ́rin ní tí òun jókòó láàrin afáàṣẹ́kù ibn Uthaymin alẹ́ rahmatullah wọ́n ní ìyàtọ̀ ń bẹ láàrin ṣáfò àti wítìr wọ́n ní fẹ́ rí ìrún tánàbì bá ń kí kìyàmù lẹ́yìn àbí tàrọ̀wì méjì méjì ló máa sí tó bá ti kí méjì yóò jókòó yóò sàlámà yóò tún pé wítìrì ló máa ń jẹ papọ̀ báyìí o lè kí wítìrì mẹ́ta papọ̀ o lè wítìrì márùn papọ̀ pé wítìrì lànà bí máa ń ṣe bẹ́ẹ̀ ó sì gbọ́n ìrún tàràwí àbí kìyàmù lẹ́yìn méjì méjì méjì ni ó ṣàfihàn ṣùgbọ́n wítìrì tí a lè fún nǹkan tí méjì ò lè pín pẹ́yọ nǹkan tí wítìrì nǹkan tá a lè fún méjì fún òun náà ni wítìrì tó ọbẹ̀ láti rẹ̀ ọkàn mẹ́ta àlẹ́bí lè gbà ní ìwé ti pàkó báyìí gẹ́gẹ́ bí àlàyé tí àfọwà ṣe ṣe ní òṣèlú tí wọ́n sọ lórí eléyìí abẹ́ aláṣọ àwọn àfọ àmì náà dẹ̀ tún kọ̀ọ̀kan mú lábẹ́ aláṣọ wọn wọ̀ tààlà bí wọ́n ṣe fún wa ní àgbẹ̀yẹ ọ̀rọ̀ náà insha Allah nàkì àdàbí ní níbi tó bá jẹ́ ọ̀la insha Allah tààlà àwọn tó máa أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Thank you.